Baby. Yeah, not what And you die for me. Ah, I may die for you? Ah, I can do anything for you. Ah. Onídúró mi ẹ ṣeun. Kóńtà. Láyọ̀ láyọ̀ láyọ̀ láyọ̀. Ah, rise up, rise up. Ah, ah, na even enjoy am. Rise up, rise up. You make a kill you make a killer. Yes. Do, do, do you hear Yorùbá? Mo gbọ́ Hey, Calm down, let me beg. Hey, hey, hey, wo, ẹ jẹ́ kó máa bá tiẹ̀ wàláì ẹ má yìnbọn ẹ má jẹ́ kí ìbọn bà o. so make i kill her, make i leave you abi. Dangerous, dangerous, dangerous. I got no do about.